الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته gbogbo في هذه àbíkọ̀ọ̀kan نور orílẹ̀-èdè náà ni Allahu azza wa jalla ló sọ̀rọ̀ ètò wọn fún àwọn ahabi kan Allahu kádàrà fún ọmọ yọ ipò nínú ilẹ̀ tiwọn àwọn abì kan Allahu fún wọn nílẹ̀ eléyìí tó sì ń dáko sí sì ń lójú méjèèjì àti sọ pé èrè oko wọn. oúnjẹ nínú nǹkan tí ó mú kó oúnjẹ kọ́ wọ́pọ̀ <clears throat> lórílẹ̀‐èdè ètò mú kí ọ̀dọ́ má dà kíyàn má mú àwọn agbọ́n bí kan ní gbogbo etí títì tàbí wọnú àwọn oko wọn igi kòkó lánàá rí lọ rẹ́gẹ́dẹ́ gbígbà tí ó dàbí igi eléyìí tó ṣe pé kìí ṣe bí owó àánú aláwọ̀ ni táwùjọ bùnmí a rí i pé igi rọ́bà ńlọ́wù lọ rẹ́gẹ́dẹ́ nílùú tiwọn tọ́pọ̀ jantirẹrẹ báwọn ṣe bá a báwọn bàbá tiwọn náà ṣe bá a ujo táwùjọ bùnmí ìtọ̀dọ̀ tiwọn igi máńgò ni ó lè ka ìdẹ̀ra Allah bẹ́ẹ̀ ni igi na orí tó lọ Allah ni Etí ọlọ kò sànù gbogbo àwùjọ kọ̀ọ̀kan kálukú pẹ̀lú ìtòlú àfọ̀n. tó ní gbé àwọn àjẹrà yẹn kúrò láti ibìkan wàhálà ni máa sábà dà títà ń pé dandan dandan gbogbo ilẹ̀tù wa náà wọ́n fẹ́ sọ́ di ilẹ̀ kókó àwọn àgbà yẹn ṣe bàbá ńlá wàhálà ó lè padà wó àmọ́ wọ́n ṣe bàbá ńlá wàhálà irú èyí àwọn ẹni sílẹ̀ wọn jẹ́lẹ̀ kókó tí wọ́n kì ṣe rẹ̀ táwọn náà bá sọ pé àwọn náà fẹ́ irun máńgò tiwa yìí. kọ́ máa wù nílùú bòmíì náà wọ́n rí pé pàbó ní ọjà sí yóò wù ó ní hù ó àmọ́ dídùn rẹ̀ kò ní jọ dúndùn ètò wù níbí bẹ́ẹ̀ náà ní kaṣu wọ́n ṣèwádìí ẹni kaṣu ọ̀dọ̀ tí wọ́n ń fáwọn ẹrú rẹ̀ bọ́ bá ti ṣe fẹ́ ìjà wọn ń dúpẹ́ fún lórí ìdẹ̀ra yìí bí torí pé tọ́ba kà lọ́kọ̀ọ̀kan ìjẹ̀jì wọ́n rí pé àwọn ìdẹ̀ra yìí póríṣiríṣi ọwọ́ àwọn ìtafẹ́ mẹ́nu bànú ǹjẹ́ ẹnìkan mọ́ á lè sọ pé bàbá òun kan àbí bàbá ńlọ òun kan àbí bàbá bàbá bàbá bàbá òun kan ló gbin àwọn gèè kẹlẹ̀ olú ẹlẹ́dàá náà ló fi ṣe wá lọ́sọ̀ọ́ òun ló fi ta wá lọ́rẹ òun ló sì dẹ̀ra yẹn fún wa ó pè fún pé ká máa dúpẹ́ fún un nítorí pé tó bá mọ pé kò sí tàbí ṣùgbọ́n ṣíṣe ń dúpẹ́ àlékún orí ọ̀wà fún un ẹ̀mẹ́ni tí òun máa ń tá fún lórí wọ́n ń bọ̀sibọ́sí pé yóò dúpẹ́ ohun tó níyẹn gan yóò máa dínkù yóò di pé ìdẹ̀ra ọ̀padà pòórá ẹ jẹ́ ká máa dúpẹ́ fún Allah lórí ìdẹ̀ra tó ṣe fún wa.

ṣùgbọ́n ọ̀nà tí wọ́n gbà sàn dọ́dọ̀ kálukú èèyàn sọ̀tọ̀ọ̀tọ̀ ẹ rí i pé àwọn ẹni tí ń tajà wọ́n máa rọ́jà tà látàrí pé ó ń bẹ lọ́dọ̀ àwọn yẹn àwọn tó kọ́lé kalẹ̀ táwọn náà fẹ́ máa yáyàn gbé àwọn náà máa rẹ́ni yá nílé gbé gbowó látàrí pé ó ń bẹ lọ́wọ́ àwọn yẹn àwọn ẹni tí wọ́n ń ṣiṣẹ́ àwọn wa ọkọ̀ àwọn náà máa àwọn èèyàn gbé wọ́n máa rówó gbà lọ́wọ́ wọn látàrí pé owó ń bẹ lọ́dọ̀ àwọn yẹn kódà tó fi dórí ọlọ́kadà òun náà yóò rẹni tó ṣe pé yóò gbé tí ọ̀sán owó fún un ó fi dórí àwọn nítorí pé owó ń bẹ lọ́wọ́ àwọn gbogbo nǹkan pátá yín yóò padà dọ́wọ́ náà lọ́nà tó ọmọ àtọ̀nà tó ọmọ tó bá wo o rí i pé àwọn ọmọ abẹ wọn lè ti sápò lè tún ó lè jẹ́ tó àwọn àwùjọ tó rí ń wà làwọn lọ gbé nítorí tó bá fi wọ́n léèrè pé kí ló dé ẹ̀yin náà dúró ní ní kí a máa gbìyànjú bẹ̀ pé àti lọ́wọ́ kí la fẹ́ rí ṣe ń bẹ̀ lóòótọ́ wọn náà lè sọ pé nílùú tìyín náà kí lọ́wọ́ àbẹ̀ kí la rí ṣe ń bẹ̀ nǹkan kan lè má ṣe ń bẹ̀ lójú ẹ̀ ẹ lè má rí nǹkan kan ṣe ń bẹ̀ lójú ẹ̀ ṣùgbọ́n tásìkò tí wọ́n kó àwọn èrè oko yìí bá tó ọ̀dájú wípé iye èèyàn tí máa ń dojú kọ wọn kéré sí iye èèyàn tó bùkátà eléyìí tó túmọ̀ sí wípé ó ká máa dúpẹ́ fún Allah lórí àwọn àbẹ̀rẹ̀ yìí tó bá wo àsìkò tá a wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àsìkò tí wọ́n ń ṣe iṣẹ́ kaṣúnu ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti fi sẹ̀rẹ̀ ló ti fi sílẹ̀ báyìí tó bá béèrè ẹ bíríkìlì alẹ́ wá wọn lè kàn ti wọnú oko àwọn náà lọ ṣàkàṣù káfíńtà ńkọ́ àwọn náà ṣiṣẹ́ mọ́ tọkùnrin àtobìnrin oníkàlùkù ti gba ibi iṣẹ́ yẹn lọ ètò túmọ̀ sí pé oore ńlá ni látọ̀dọ̀ Allahu azza wa jalla káwákìí sára gbàgbọ́n sọ pé òun ṣiṣẹ́ kaṣu ṣé kaṣu wọn bá wọn ta ni àbí kaṣu tiẹ̀ lọ ta dákọ̀ ń bá wọn ta ni bí ẹni tó ṣe fọkàn tán wọ́n ṣe yá olè ọlọ́ọ̀bá wọn ta kóńgò mẹ́ẹ̀ẹ́dógún ọ̀sà méjì fúnra rẹ̀ méjì tó ọ̀sà fúnra rẹ̀ sọ̀mọ́ kó lè yan alìsílám kò sì gbà kéèyàn yọ lè gbogbo ẹ̀tọ́ ọmọ àwọn sàn ẹ bọ́ gbowó lórí ẹ̀ kìí sàwọn náà sọ fún ọ wípé gbogbo tó bá ti bá sa abọ́ mẹ́ẹ̀ẹ́dógún wọn náà sa méjì fúnra rẹ̀ ọmọ ìjọwọ́ ọ̀yà rẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ halal ṣùgbọ́n wọn sọ bẹ́ẹ̀ ọmọ ibi tó ń dá sí lórúkọ pé ìwọ náà kúkú gọ̀ bọ́ọ̀ bá lówó lọ́sẹ̀ ìgbà wo ló ṣe lówó tá ń lówó lè kí lọ fẹ́ fi lẹ́yìn ṣe ẹ̀yin náà tẹ wàá gbòòrò tí wọ́n kó orúkọ aṣíwáta fún yín ẹ máa kíyè sára o ẹ má jẹ́ ajẹ́ kójú kòkòrò haranharan kó mu wa máa lè ẹni tó bá gbé wá fún yín ẹ bí léèrè bó ló ti jẹ́ ṣé oko yín lẹ ti sáwá ni àbí báwo torí kí ọ̀pọ̀lọpọ̀ olè náà máa ń jà lásìkò yìí eléyìí ti máa mú kí ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ìyàwó tọmọ tí wọ́n ti kó lọ sínú oko láti máa dẹdẹ àwọn tí wọ́n ń dín wọn ní kóró kásúsà ẹsìn mà ẹ̀mí gan tó máa lọ lórí wípé wọ́n ká olè tí ń ká wọn ní tí ń kó wọn ní kóró kású wọ́n ká nínú oko omi lọ di oògùn òfò kámú ọgbẹ bẹ́ẹ̀ omi ìbálòlóko gbé fún torí di ẹlẹ́yìí kálíbà dènà ìwà bàjẹ́ ẹ̀jẹ̀ ká máa wájú ìjẹ́ kóró kásù tẹ fún wa fún wa ètò yìí ni àbẹ jí kó tí gbogbo yín bá pe ẹ bá panu pọ̀ lẹ́yìn tẹ́ rà wípé ẹ ní rajẹ́ olè olè ó dínkù lágbọ̀n bẹ́ẹ̀ olè ó dínkù lágbọ̀n bẹ́ẹ̀ ọmọbìnrin kan ní àwùjọ yìí náà ni bàbá rẹ̀ ó ní oko kaṣu tóbi ó pọ̀ tí bàbá rẹ̀ tó kú ó ti yọ̀ǹda èyí tó pọ̀ nínú oko kaṣu yìí fún àwọn mọ̀lẹ́bí ìyè kan àti ara nítorí pé kò bímọ kankan láyé ju ọmọbìnrin ayọ̀ kan lọ torí kọ́mọ́jẹ kí wọ́n máa yọ ọmọ yìí lẹ́nu lẹ́yìn ìgbà tó ń bá kú ló ṣe yọ̀ǹda púpọ̀ nínú rẹ̀ fún àwọn mọ̀lẹ́bí àtàrà ṣùgbọ́n sí ìyàlẹ́nu lẹ́yìn ìgbà tí bàbá kú tán ẹgbọ́n wọn ni o subhanallah nítorí wọn fojú ọmọbìnrin yìí rí lórí àwọn igi kaṣú yìí ọkọjà ti sọ wọn máa ma kó àwọn ọmọ àsọta wọn kó wọn wọnú oko rẹ̀ wọn sì lù wọn fẹẹ pa ah subhanallah ó lè lọ́pọ̀lọpọ̀ wọn níbẹ̀rù Allah ọmọbìnrin yìí sọ pé ẹnìkan nínú àwọn èèyàn tí wọ́n wà ní àbá wọn ó ṣàkàṣù nínú oko àwọn owó tó nìkan pa lórí tó jísà ńlọ bíi three million ẹni tó ní nǹkan gangan gangan ẹsẹ̀ fẹ́ yọwọ́ rẹ̀ kó bẹ́ẹ̀ wọ́n gbàgbé wípé kú bẹ wọ́n gbàgbé wípé àfihàn ẹkún rẹ̀ ẹja bẹ̀rù Allah ẹja bẹ̀rù Allah ẹni tó ní àwọn nǹkan yìí láti pèlè ńkọ́ àwọn ti kú bó wa là wa bó là wa tó ṣe tó àjogún rẹ̀ àbá àti afẹ́ gbẹ́sẹ̀ lé lọ́nà àbàjẹ́ àwọn náà kú dọ́kan gbogbo owó ìkòsíbi tá a fẹ́ mú lọ ẹ jẹ́ ká bẹ̀rù Allah ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn ìgbà tí àgbẹ̀ tó ti di pé òun ní kaṣú lóko wọ́n máa ń ta kaṣú ọdún márùn ọdún márùn ti ń bọ̀ tí o ti mọ̀ bóyá yóò so tí o ti mọ̀ bóyá aláìlórí lọ́kọ̀ ti bọ́ nsọ̀nà yóò ti bọ́ nsọ̀nà sóko òun kó tó di fọ́dún márùn-ún pé ọ̀dà kílọ̀ ń tà kílọ̀ mélòó lọ́mọ tí o so ọjọ́ òkùnkùn nígbà tí ọba dọdún kejì làwọn adúláwí wọn bá ya wọkọ oko rẹ wọn máa ń kó gbogbo kóró kaṣú àwọn ẹni tó ti gbowó lọ́dọ̀ wọn wọn máa lè ká orílẹ̀-èdè ẹlẹ́kọ̀ọ́ tó lábẹ́ òfin ṣẹ̀ríya kíkérú àwọn nǹkan báwọn ká ti máa ta látàlẹ̀ ẹ jẹ́ kí ó so nígbà tó bá so ẹ kó jọ nígbà tó bá kó jọ ẹni tí ó rà orí tó ń fẹ́ rà ó jẹ́ pé nítorí tó rà iná ni ó kò èyí ṣe nǹkan tí à ń wò ó pé àìmọye à ń wò ó pé tí ọ̀padà rí bẹ̀. torí ẹ ẹ jẹ́ ká bẹ̀rù Allah ká máa dúpẹ́ lórí ìdẹ̀ra tó ṣe fún wa ká sì bẹ̀rù rẹ̀ ntí ọba tọ́ sí wa ntí ìbá ṣe sí wa a gbọ́dọ̀ náwó sí olúwa kò fẹ́ ká jólè tóníkálukú náà ńlọlúwa ṣe tiẹ̀ náà fún wọn náà ní tiẹ̀ títí ẹ̀ bá jọ́ lójú tẹni ẹlẹ́nu ní jọ́ lójú dèkòdèkò kọ́ máa jáde ó lè bá wò wọn náà wọ asọ́tọ̀ wọ̀ sọ́run tó bá kó wọlé ló fi ra tẹ́sí ló fi máa wọ̀ oúnjẹ tó ń jẹ sínú tó bá kówó lé ló fi ra tó rò kó ń jẹ àlàáfíà lọ ń jẹ ní gbogbo tó fi ń sùn tó bá kówó lé ló fi ra tó tó sùn tọ́da lé lẹ́yìn pàtó apá àwọn afowó lè àmọ̀ fi tọ́ ọmọ àmọ̀ fi tọ́jú ìyàwó àbá fi kọ́lé tóbi tí wọ́n padà wó pọ́ náà olú ẹlẹ́dàá àkọ́kọ́ wa máa ń ṣe o àwọn àwa burúkú kéré ni àbó tóbi olùwàdà kò bá sọnù kúrò lọ́wọ́ wa báwa tún àwùjọ wa ṣe àlékún dẹ̀ra àlékún dàgbàsókè olùwàkóso fún aláwùjọ wa bá a bá wá rí olú àkọ́kọ́ wa máa lò kó jẹ́ ká lò lọ́nà tá a fi rí ìyọnu rẹ̀ láyé ń bí àti lọ́la gbẹ̀ndà sí i. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك